ṣe rí ti ọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí yẹn pẹ̀lú ti Àjànàkú yẹn hmm. àárín Tọ́pẹ́ Àlàbí àti prophet Àjànàkú ọ̀tọ̀ nìyẹn hmm. àárín Àjànàkú àtọlọ́hun ọ̀tọ̀ nìyẹn àárín Tọ́pẹ́ Àlàbí àtọlọ́hun ọ̀tọ̀ nìyẹn tó bá happen wípé there was a romance either uh, satanically diabolically or um, affectionately between Tọ́pẹ́ and Àjànàkú. What I mean by nǹkan tí mo mean by that ni pé tí nǹkan kan bá pa wọ́n pọ̀ nípa ti bóyá ó ṣe dúdú kò ṣe dúdú àbí ìbánilòpọ̀ àbí anything tó kò ṣẹlẹ̀ láàrin wọn. ọ̀tọ̀ láyé yẹn o nínú Matthew chapter ten verse forty-one Only whoever receives a prophet in the name of a prophet shall receive the reward of a prophet. And whoever receives a righteous man in the name of righteousness shall receive the reward of righteousness. Tó o bá gba o bá gba wòlíì gbọ́, ó dẹ̀ wá nu second uh, chronicles, ó ní gba wòlíì rẹ̀ gbọ́, ó fìdí rẹ̀ múlẹ̀. Gba Ọlọ́run gbọ́, ó fìdí rẹ̀ múlẹ̀. Gba wòlíì rẹ̀ gbọ́, ìwọ yóò ṣe rere. Now tí wòlíì bá ń wu ìwà tí mi ò mọ̀ ṣe ti understand yìí sì tó yẹ pé mo dẹ̀ wá nú pé ká gba wòlíì gbọ́ mo dẹ̀ gba wòlíì gbọ́ nǹkan tó wù kó ṣe sòfà tó yẹ pé ọkàn mi ti mọ́ pẹ̀lú ọlọ́run mi ṣe ti understand ó lè máa ṣe nǹkan yẹn tí mi ò mọ̀ ọlọ́run máa wo covenant tó wà nú torí ọlọ́run kì í against ọ̀rọ̀ ara ẹ̀ hmm. ó ti gba wòlíì gbọ́ nìyẹn kó mọ̀ pé wòlíì ní gbùsùgbùsù lọ́wọ́ ṣe ti so gift tó ní ọ̀dọ̀ ọlọ́run ni ọ̀dọ̀ wòlíì kan ló ti ní gift tó bá jọ dẹ́sẹ̀ papọ̀ àárín wọn nìyẹn ṣùgbọ́n wòlíì kan ló ní ẹ̀bùn ẹ̀bùn tọ́nà bá dẹ̀ fún èèyàn lẹ́bùn kì í gbà á bàyẹn lọ́wọ́ èèyàn tọ́nà bá ń gba ẹ̀bùn ẹni alákọ̀ọ́kọ́ tọ́nà fún lẹ́bùn ní èṣù èṣù ẹ̀bùn tọ́nà fún ó ṣe ń lòdì sí i o ọ̀tọ̀ láyé ọlọ́run àti tọ́pẹ́ ọ̀tọ̀ ní ayé tọ́pẹ́ àti àjànàkú ọ̀tọ̀ ní ayé àjànàkú àtọlọ́run ọlọ́run ló fún tọ́pẹ́ àlàbí ní ẹ̀bùn tọ́pẹ́ àlàbí wà lára àwọn tó yẹ pé the greatest singer I've ever met in life tó bá jí tọ́pẹ́ ń sìn pé kó wá kọrin fún ẹ kó fún ní tọ́pìkì orin akọ ẹ̀bùn ẹ̀ ni so àjànàkú has nothing to do with it so how she máa function dáadáa nínú ẹ̀bùn ẹ̀ torí pé ẹ̀bùn ẹ̀ ni hmm. àjànàkú kọ́ ló fún lẹ́bùn. mo ṣe kọ́ sẹ́yìn náà ká lo ewé ká lo egbò hmm. nǹkan tá mi ìbáyìí ká lo ewé ká lo egbò ni pé ewé bíi dóngóyárò egbò igi ìtàkùn igi náà ń pè ní egbò igi ṣùgbọ́n àwa Yorùbá ti wá tọ̀nà síbòmíì eléwé olèwé lo egbò ó ń pọ̀fọ̀ sí ni tó bá ti pọ̀fọ̀ sí ò ti ń kí èṣù síbẹ̀ ọlọ́run ò sí níbẹ̀. Hmm. bàbá Adébóyè ní pé tóun bá sick ó lóun máa lo kìnìún náà kìnìún náà forúkọ ẹ̀ ewé tíì lime and lemon ewé tíì àti ọsàn wẹ́wẹ́ ó ní ara wọn dẹ̀ máa wà ókè tó kò dìgbà tí eh, tó bá mọ nǹkan tó bá mọ ewé tó lè lò tára ẹ̀ máa fi yá lò ó tó bá mọ egbò igi tó lè lò lò ó ṣé igi ṣé òkúta ni ẹ̀fọ́ ewé ni nàá hmm. ọlọ́run tó dá ẹ̀fọ́ òun náà ló dá igi dógóńyárò hmm. ẹ̀fọ́ bó ṣe ń ṣiṣẹ́ sára náà ni dógóńyárò náà ń ṣiṣẹ́ lára Hmm. bí mo ṣe wà yìí tí n bá ti fi pé mo wíìkì díẹ̀ mo lọ mo lọ mo lọ gbé ewúro mu nìyẹn hmm. i can stay for three hours preaching màá dàbí ọmọ twenty years old ni so mo máa bí mo ṣe wà yìí mo ń ewúro mu but kì í ṣe every time o tó bá lọ gbé ewúro mu kíní kan wà tó ń pè ní hypotension tára bá wíìkì jù olúwa ẹ máa sùn lọ ẹ máa kú lọ ni ṣùgbọ́n ìwọ ewúro tẹ̀ dá fáwọn tó bá ní hypertension ṣe rí i pé mo ti wọnú ewé àtegbò báyìí ṣùgbọ́n mi kí oríkèésù kankan sí i.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 láàárọ̀ lẹwà ní lọ́sànán tàbí lálẹ́ jákèjádò àgbáyé olúwatóbi lọba fásùgbà ló kọ mi bẹńbẹyẹkẹ lẹ ń pè mí lónìí ẹ tún wò ó ló ní bẹńbẹyẹkẹ mú wá pẹ̀lú apostu daniel ayọọlá mo kì í sà. ẹ káàsán ẹkú ẹkú kalẹ̀ gbogbo èèyàn tó ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé. ẹ ṣeun ẹ ṣeun tó gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ìbéèrè kan wà tí ó nílò ìdáhùn ìbéèrè yẹn sì ni wípé ẹ wo àwọn wòlíì kan wà tó jẹ́ pé lóòótọ́ Ọlọ́run ló rán wọn àwọn míì wà tó jẹ́ pé àwọn fúnra wọn ló ránra wọn ṣùgbọ́n wọ́n lọ gba agbára lọ́wọ́ òkùnkùn tàbí ká sọ pé wọ́n lọ gba agbára níbòmíì nínú agbára yẹn wọ́n dẹ̀ fi ń jẹ iṣẹ́ wọ́n fi ń pe orúkọ Jésù Jésù irú yẹn nírú àwùjọ wa yìí àwọn kan ní àwọn tán bá fi irú àdúrà bẹ́ẹ̀ tàbí irú agbára bẹ́ẹ̀ yanjú ìṣòro ayé wọn wípé síbẹ̀síbẹ̀ èṣù náà ṣì ní o <laughs> pé kì í ṣe látọ̀dọ̀ ọlọ́run o fún àpẹẹrẹ ẹnìkan wá tọ́ka sí irú Tọ́pẹ́ Àlàbí àti ẹni tó jẹ́ um bàbá rẹ̀ nínú Olúwa tí wọ́n pè ní Àjànàkú ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ́yín nígbà tó di pé àwọn àṣírí kan tú wọ́n ní ó yẹ kí Tọ́pẹ́ náà wálẹ̀ ṣùgbọ́n kò wálẹ̀ kàkà kó wálẹ̀ òkè òkè ni òkè òkè lẹ́múrú sí ni òkè òkè ló ń lọ gbogbo ọjọ́ ayé kí lẹ rí sílẹ̀ yìí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. ẹ ṣe gan atọ́kùn mo dẹ kí gbogbo èèyàn tó wà ní ìkàlẹ̀ báyìí o ṣe rí ti ọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí yẹn pẹ̀lú ti Àjànàkú yẹn hmm. àárín Tọ́pẹ́ Àlàbí àti prophet Àjànàkú ọ̀tọ̀ nìyẹn àárín Àjànàkú àtọlọ́run ọ̀tọ̀ nìyẹn àárín tọ́pẹ́ àlàbí àtọ́lọ́hún ọ̀tọ̀ nìyẹn. ó yẹ ṣíkàwò. ẹ ṣe sà. tó bá happen wípé there was a romance either uh, satanically diabolically or um, affectionately between Tope and Ajanaku what I mean by nǹkan tí mo mean by that ni pé tí nǹkan kan bá pa wọ́n pọ̀ nípa ti bóyá ó ṣe dúdú kò ṣe dúdú àbí ìbánilòpọ̀ àbí anything tó kò ṣẹlẹ̀ láàrin wọn. ọ̀tọ̀ láàyè yẹn o kò sẹ́ni tó because a lot of paper oríṣiríṣi náà gbé mo dẹ̀ jẹ́ ọ̀kan nǹkan tèmi ò bá rí èmi ò ń believe ẹ̀. àárín wọn nìyẹn. ok tí ò bá sí anything like immorality tó pa wọ́n pọ̀. Nínú Matthew chapter ten verse forty-one, only whoever receive a prophet in the name of a prophet shall receive the reward of a prophet. And whoever receive a righteous man in the name of righteousness shall receive the reward of righteousness. So tó o bá gba o bá gba wòlíì gbọ́ ó dẹ̀ wá nú second eh, chronicles ó ní gba wòlíì rẹ̀ gbọ́ ó fìdí rẹ̀ múlẹ̀ gba ọlọ́run gbọ́ àwọn fìdí rẹ̀ múlẹ̀ gba wòlíì rẹ̀ gbọ́ ìwọ yóò ṣe rere now tí wòlíì bá ń wu ìwà tí mi ò mọ̀ ṣe ti understand this thing tó yẹ pé mo dẹ̀ wá nú pé ká gba wòlíì gbọ́ mo dẹ̀ gba wòlíì gbọ́ nǹkan tó wù kó ṣe tó tó yẹ pé ọkàn mi ti mọ́ pẹ̀lú ọlọ́run mi ṣe ti understand ó lè máa ṣe nǹkan yẹn tí mi ò mọ̀ ọlọ́run máa wo covenant tó wà nú torí ọlọ́run kì í against ọ̀rọ̀ ara ẹ̀ ó ti gba wòlíì gbọ́ nìyẹn kò mọ̀ pé wòlíì ní gbùsùgbùsù lọ́wọ́ ṣe ti rí pé ọ̀rọ̀ yẹn wọnú ara wọn báyìí ó gba wòlíì gbọ́ so gift tó ní ọ̀dọ̀ ọlọ́run ní ọ̀dọ̀ wòlíì kan ló ti ní gift ṣe rí pé ààyè lọ́tọ̀ àárín òun àtọ́lọ́run hmm. ààyè láàárín òun àti wòlíì tó bá jọ dẹ́ṣẹ̀ papọ̀ àárín wọn nìyẹn ṣùgbọ́n wòlíì kan ló ní ẹ̀bùn. E ẹ̀bùn tọ́lọ́ bá dẹ̀ fún èèyàn lẹ́bùn kì í gbà báyẹn lọ́wọ́ èèyàn tọ́lọ́ bá ń gba ẹ̀bùn ẹni alákọ̀ọ́kọ́ tọ́lọ́ fún lẹ́bùn ní èṣù èṣù ẹ̀bùn tọ́lọ́ fún ó ṣe ń lòdì sí i ó kàn jẹ́ wípé ẹni tó bá tẹ̀lé ìlànà ti èṣù ọ̀run àpáàdì nígbẹ̀yìn wọn ṣùgbọ́n tó bá sọ pé èṣù lẹ́bùn irọ́ ni so ọ̀tọ̀ láàyè bí tí nǹkan tẹ́ fi nǹkan tẹ́ fi ní pé tẹ́ fi ní pé kí n ṣàlàyé dáadáa nìyẹn o ọ̀tọ̀ láàyè ọlọ́run àti tọ́pẹ́ ọ̀tọ̀ ní àyè tọ́pẹ́ àti àjànàkú ọ̀tọ̀ ní ayé àjànàkú àtọlọ́run ọlọ́run ló fún tọ́pẹ́ àlàbí ní ẹ̀bùn tọ́pẹ́ àlàbí wà lára àwọn tó yẹ pé the greatest singer I've ever met in life tó bá jí tọ́pẹ́ ń sìn pé kó wá kọrin fún ẹ kó fún ní tọ́pìkì orin akọ ẹ̀bùn ẹ̀ ni so àjànàkú has nothing to do with it so how she máa function dáadáa nínú ẹ̀bùn ẹ̀ torí pé ẹ̀bùn ẹ̀ ni hmm. àjànàkú kọ́ ló fún lẹ́bùn mo ṣe rí nìyẹn sá ó dà ìyẹn bẹ́ẹ̀ ó gbọ́ títà ó jókòó ṣùgbọ́n ó tún sì kù nǹkan kankan àwọn tó wá jẹ́ pé wọ́n á lọ fi agbára wọn wọ́n á lọ fi wọ́n á lọ wá agbára níbì kan tí ì ṣe títọ́ ọlọ́run tàbí ti jésù wọ́n á lọ wá agbára níbì kan ṣùgbọ́n wọ́n máa lò láti fi ṣe iṣẹ́ ìyanu wọ́n máa fi lò láti fi gba àwọn èèyàn là wọ́n máa fi lò láti fi tú àwọn èèyàn sílẹ̀ irú ìyẹn náà ṣé bẹ́ẹ̀ náà lọ́mọ sórí. ẹ̀bùn náà ni ṣùgbọ́n ẹ̀bùn ẹ̀bùn míì wà mo sọ fún yín pé tó bá ti kú ká ṣiṣẹ́ ìránṣẹ́ especially ẹni tó ń dúró lórí pẹpẹ tó ń wàásù ó yàtọ̀ sí ti àwọn tọ́pẹ́ yẹn ẹ̀bùn orin lọ́lọ́run fún ṣùgbọ́n láti tíìchì àwọn èèyàn mi lórí pẹpẹ ọ̀tọ̀ ní àyè kíkọ́ ọ̀tọ̀ ní àyè wíwàásù ẹ máa rí i pé nínú Bible wọn ní and Jesus began to teach and to preach Jesus sì ń kọ́ wọn ó dẹ̀ tó ń wàásù so ẹni tó dẹ̀ jẹ́ ọ̀gá lórí ìjọ tí ọlọ́run fi ṣe olùṣọ́ àgùntàn lórí ìjọ òun ló ń preach tí ò bá fẹ́ preach ó lè ní pé kí assistant òun preach àbí àwọn tó ti teach àwọn tó ti tó ti kọ́ àwọn tó ti orientate tó ti wà lọ́ndà his tutelage ó lè kọ́ wọn ó lè ní pé wọn ni kò teach lénìí so ibi tí à ń bọ̀rọ̀ bọ̀ ń sin ni wípé mo ti sọ many times àwọn tó ń ṣiṣẹ́ àlùpàídà wọ̀nyẹn wọn ò kì í ṣe ti ọlọ́run mo dẹ̀ sọ fún pé ẹni alákọ̀ọ́kọ́ tí ọlọ́run fún lẹ́bùn ta ni mo pè é èṣù ni so ó dẹ̀ máa lo agbára èṣù á ṣiṣẹ́ ọlọ́run tọ́nà bá dẹ̀ ti fún yàn lẹ́bùn òun gbà á ṣùgbọ́n kan tí èṣù ò lè ṣiṣẹ́ mímọ́ torí pé gbogbo ẹ̀bùn tí a fún tẹ́lẹ̀ àyípadà fún ìparun ara ẹ̀ fún ìparun àwọn tó bá tẹ̀lé ẹni tọ́lọ́run bá fúnyàn lẹ́bùn kì í gbà á. bẹ́ẹ̀ni. àwọn èèyàn míì sọ pé téèyàn bá súnmọ́ lọ́run pé ntọ́lọ́run fúnyàn ọlọ́run lè gbà padà kúrò lọ́wọ́ èèyàn tá a bá sì ní àwò ẹ̀bùn náà jẹ́ ara nǹkan tọ́lọ́run fúnyàn ìyẹn ńkọ́. ẹ tí ọlọ́run bá fún tọ́lọ́run bá fún èèyàn lẹ́bùn sìn irú èmi báyìí àwọn ẹ̀bùn tó fún mi tí bá ti ṣeré jù tí mi ò súnmọ́ lọ́run tó á gbà ṣùgbọ́n tí bá tún bọ́lọ́run ṣe ń fẹ́ mi ì ní lè function nínú ẹ̀bùn yẹn dáadáa. irú ànánsìn mo pinnu pé mi ì jáde títí òrùn òrùn máa fi lọ hmm. mo dẹ̀ wà nù yàrá mi mi ò dẹ̀ mi ò lọ church mi ò lọ ọ́fíìsì kankan mi mo wà nù yàrá mi mo dẹ̀ ń ka mo ń ka ìwé jíò mi Dr. Olúkọ̀yà hmm. ìwé Dr. Olúkọ̀yà ni mo ń kà throughout ìgbà tí mo bá fi sorun five minutes báyìí ìfihàn pọ̀ káàkiri ni torí pé mo dúró ti ọlọ́run mi so ìgbà míì tọ́lọ́run bá gba ẹ̀bùn lọ́wọ́ èèyàn ó kàn fi discipline ní bóyá ó need attention. Hmm. pé bí ó fẹ́ pè padà. bẹ́ẹ̀ ni kò sọ ọlọ́run kì í gbẹ̀bùn. Hmm. ọ̀dà ìyẹn bẹ́ẹ̀ ẹ ti sọ̀rọ̀ ńgbà kan pé wòlíì èké wà àfi kéèyàn fi ẹ̀mí wo wòlíì èké kéèyàn sì fẹ̀mí wo wòlíì tòótọ́ àárín yẹn kéèyàn fẹ̀mí ẹ̀mí wo tàbí fẹ̀mí bá rìn láti mọ wòlíì tòótọ́ àti wòlíì èké kì í ṣe tó rọrùn ṣùgbọ́n báwo lèèyàn kan ṣe lè ṣe. ẹ ṣe sà ṣe mọ̀ wípé ayé ilé gan ó wà nínú bíbélì gan nínú ìwé Corinthians wípé àwọn ọmọ èṣù ọmọ òkùnkùn wọ́n ń díbọ́n tó yẹ pé àwa gan tá a ẹni tí Ọlọ́run gbàdá tá a bá ṣọ́ra wọ́n máa fòjì yẹn jẹ wá ọmọ òkùnkùn lè bọ́ sáàrin wá ń ṣe kó dì sí ìfọ adẹ kó ti báìbù àìkó ti gbogbo ìrọ́dẹ̀ ni. so ó tèkì ẹni tó bá ní ẹ̀bùn kan tó ń pè ní discernment hmm. ẹ̀bùn tá a fi ń mọ ẹ̀mí yàtọ̀ ilé yìí ń parọ́ tá a bá dẹ̀ ní ẹ̀bùn ẹ̀ ẹni tó ń parọ́ tó bá ń ṣiṣẹ́ ìránṣẹ́ lọ tó ń ṣiṣẹ́ ìwàásù a ṣe mistake ajabọ́ nbì kan kò sí bó ṣe gbọ́n tó hmm. ajabọ́ along the line ẹ̀ máa fi mọ̀ pé irọ́ lélẹ̀ kò sí bó ṣe fẹ́ ṣe tó tí èèyàn bá ń pásítọ̀ ìwọ tó ń gbọ́ mi káàkiri gbogbo àgbáyé sìn bóyá pásítọ̀ kan wà tó yẹ pé òun pásítọ̀ ṣe ó sì gbí gbogbo ọjọ́ ayé ẹ̀ òun dẹ̀gbà gbọ́ ó dà bẹ́ẹ̀ ṣùgbọ́n farabalẹ̀ tẹ̀lé ọjọ́ kan tó sọ fún Ọlọ́run Olúwa ṣé pásítọ̀ ṣé òótọ́ ni àbí irọ́ ni jẹ́ kí n mọ̀ wàá mọ̀ torí pé Ọlọ́run gbàdúrà. ṣùgbọ́n nígbà míì èèyàn ò pé àṣìṣe lè wáyé ṣé báwo lè ń ṣe wá fẹ́ máa ṣiṣẹ́ àtẹni tó jábọ́ bẹ́ẹ̀ ṣe sọ yẹn. wà á mọ̀ because a ní nǹkan tó máa ṣẹlẹ̀ tí wàá fi tá fi jábọ́. Hmm. praise the lord. hallelujah <laughs> jábọ́ bíi báwo ẹ bá wa ṣàlàyé àárín ẹ̀ dáadáa. ọjọ́ kan one hundred and twenty days òun mo wà ní hospital tí mo ń preach mbẹ hmm. mo ń take care èèyàn ni o. one hundred and. wọ́n ṣùtì bàbá wa kan ní olúwa nígbà tí mo wà ní mọ́tò náà fáyà. Hmm. èmi nìkan ló volunteer láti dúró tì í. Hmm. mo wá preach message ní hospital ìjọ yẹn pé akíní ah, mo tẹ̀ pé message yẹn o níbi táwọn èèyàn ti ń complain nínú bíbélì wípé ẹ ṣé ọlọ́run lè pèsè mánà ni nígbà tó pé bí kékeré ń pa wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí bú Ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ sí bú Mósè. Hmm. the same topic tí mo preach amòdẹ̀nu dẹ̀ wù mí kí n lọ sí chọ́ọ̀chì lẹ́ni o the same topic the same verse ìgbà tó máa dé mo ní kí n preach the same verse the same topic n preach. Hmm. so ẹ ti máa mọ̀ pé mo mọ ibi tí mo wà ibi tí mo wà sound nìyẹn there are millions ways tí wàá fi mọ̀ Ọlọ́run dẹ̀ máa wá sí level ẹ millions of ways ọlọ́run máa wá sí lẹ́vù ẹ tí wàá fi mọ̀ mi ìwà mọ̀ bí wọ́n ṣe máa mọ̀ tiẹ̀ o bọ̀tọ́ náà máa wàá mọ̀ òun ni bíbélì sọ pé ọlọ́run kì í parọ́ níwọ̀ yóò mọ òtítọ́ òtítọ́ tó mọ̀ ló máa sọ ẹ́ dòmìnira ìwọ yóò mọ̀ o tí ì mọ̀ ló tí ì fi dòmìnira bọ̀ ọjọ́ kan wàá mọ̀. ẹnìkan tiẹ̀ ń sọ ń bì kan wọ́n tó bíi mẹ́ta mẹ́rin mo gbọ́ ṣùgbọ́n mi ò sọ kankan mo kàn ń wòye bọ̀ àwọn obìnrin ni wọ́n sábà ń sọ̀rọ̀ yẹn wọ́n ní ẹ ẹ wòlíì tó tọ́ wípé ó máa jẹ́ ẹni tí ẹ pé ó máa ń sọ̀rọ̀ ṣàkàṣàkà kò lè wojú èèyàn kó tó sọ̀rọ̀ torí ọlọ́run ló ń lò ó ọlọ́run ló dáa kò ní wulẹ̀ pé kò ní ní àwọn àpọ́nlé gan kódà bó ráwọn àgbàlagbà ó lè fọwọ́ gbá wọn lórí bó ṣe wù ú ó lè sọ̀rọ̀ gbá wọn bó ṣe wù ú pé àmì wòlíì nìyẹn tó sì jẹ́ ìránṣẹ́ ọlọ́run ẹ gbọ́ ṣé òótọ́ lọ̀rọ̀ yẹn àbí rọ̀ ni torí wọ́n ń sọ níjọ́ yẹn pé àwọn ti rí àpẹẹrẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwùjọ làwọn fi ń sọ táwọn sọ yìí pọ̀ sí bó ṣe lè rí tó láyé ọlọ́run fẹ́ ká nírẹ̀lẹ̀ o ò lè dédé máa bú àgbàlagbà kó sọ pé wòlíì ń sọ̀rọ̀ ṣàkàṣàkà èèyàn lè sọ̀rọ̀ boldly èèyàn lè sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà gbogbo èèyàn ló mọ̀ mí pẹ̀lú ìyẹn ṣùgbọ́n kì í ṣe pé rí àgbàlagbà fẹ́ ó ti ń wà àrífẹ́ nìyẹn. pé kì í ṣe pé bí a. kákà sọ̀rọ̀ sẹ́gbàlagbà ẹni à no no no no no but tí èèyàn bá ṣe nǹkan tí ò dáa ṣé ń gbọ́ sà hmm. tí èèyàn bá ṣe nǹkan tí ò dáa a ní láìka àti sọ fún pé nǹkan tó ń ṣe yìí ò dáa now for example ọ̀pọ̀lọpọ̀ wọn understand ibẹ̀ yẹn níbi tí bíbélì sọ pé honour your father and your mother in the Lord. bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ nínú Olúwa. nínú Olúwa so that your days can be longer on the earth. ọjọ́ rẹ lè gùn lórí ilẹ̀. lórí ilẹ̀ tí Ọlọ́run fi fún ọ. Mm-hmm. ṣé ẹ mọ̀ wípé bàbá ẹ nínú Olúwa yẹn ó pín sí méjì. ọ̀pọ̀lọpọ̀ wò gbogbo àwọn ohun tí máa ń teach bí tèmi ṣe rí nìyẹn. Hmm. your spiritual father that is in the Lord your biological father that is in the Lord. ìyẹn ni kókó méjì. kókó méjì nìyẹn so nígbà tí Bible sọ pé kó o respect bàbá ẹ nínú Olúwa bàbá tó bí ẹ tó wà nínú Olúwa bàbá tó bí ẹ tó wà nínú Olúwa kò lè sọ pé kó o bọ́ pátákó fẹ́ bá sùn náà. wà wá sọ pé torí pé ọ̀nà bàbá ẹ̀ wà wá kí bàbá ẹ̀ bá ẹ̀ sùn kò sí nínú olúwa that means your dad your biological father is not in the Lord hmm. so your uh, spiritual father that is in the Lord is not every spiritual father that is in the Lord. Hmm. mo sọ́ngbà kan rí lórí program yìí náà ọ̀rẹ́ mi kan lọ preach lájà lẹ́kọ̀ọ́ ó kàn preach tiẹ̀ ni ó dẹ̀ jáde inú pásítọ̀ ọ̀dùn inú ah, àwọn èèyàn tó ń ṣe hmm, hmm. ṣé ẹ mọ̀ pé mọ̀sínú mọ̀síkù náà ní ìgbà míì ní church wọn ò ní lè bá bàbá wọn ní olúwa bàbá dẹ̀ ń wù àbí òda ọmọ kékeré kan bóyá àbọ̀ bíi sixteen to seventeen years old kàn lọ bá pásítọ̀ ọ̀rẹ́ mi tó tán pè ẹ̀ hmm. ó fẹ́ wọnú jíìpù ẹ̀ ní pásítọ̀ host pastor ò sí. wọ́n dáàdì thank you so much ẹ̀yin inú mi dùn òyìnbó ló fi ń sọ̀rọ̀ inú mi dùn bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé dáàdì pè mí sọ́fíìsì níjọ́ kan wípé um òun fẹ́ bá òun sùn um òun lòun sọ pé kinní kan òun ló sọ pé ara um kóun má lè ṣe ọkọ fẹ́ ni um pé kinní tó wà lára nǹkan ọmọkùnrin òun anointed one ni. ó já ní òróró. òun la fi ń pe ẹni yẹn ní anointed ẹrù anointed ẹrù lèmi àti pásọ yẹn máa ń pè hmm. ó ní anointed ni àyàn ń dádìbò tí ẹyin náà lẹ́ bíríjì pé ìṣèwà ẹ̀ṣẹ̀ kò dáa gan òun ni mo rí i àwa ní orí ọ̀fẹ́ lára orí ọ̀fẹ́ tó ń kọ́fà ẹ̀ <laughs> ṣé ọ̀dẹ̀ sí irú pásítọ̀ yẹn ń sìn bó ti kó lè píríìchì tó kó so òkè dilẹ̀ ṣé ẹ̀ ti mọ orí èèyàn ìwọ yóò mọ̀ wọ́n pẹ̀lú èso wọn ni mo hmm. sọ pé ìwọ yóò mọ̀ wọ́n pẹ̀lú ẹ̀bùn wọn tó bá fẹ́ mọ pásítọ̀ pẹ̀lú ẹ̀bùn wàá ṣìnà tó bá fẹ́ mọ pásítọ̀ pẹ̀lú ẹ̀bùn bíbélì ò sọ pé ẹ̀yin yóò mọ̀ wọ́n pẹ̀lú ẹ̀bùn wọn ẹ̀yin yóò mọ̀ wọ́n pẹ̀lú èso ni mo sọ pé holy spirit department méjì ló wà department èso wà department ẹ̀bùn wà ó lè pé iná kó sọ̀kalẹ̀ ẹ̀bùn nìyẹn hmm. ṣùgbọ́n èso òun ni character ọlọ́run ìwà bí ọlọ́run ni èso òun náà fi sọ pé àwọn ọmọ wọn pẹ̀lú èso wọn wọn sọ pé àwa máa mọ wọn pẹ̀lú ẹ̀bùn ẹ má fi ẹ̀bùn jẹ wá jẹ mọ́ ẹ má fi àsọtẹ́lẹ̀ àti ìfèdèfọ̀ jẹ wá mọ́ ìwọ tó bá ń gbọ́ máa bínú òótọ́ ni mò ń sọ fún ẹ ti bá ta yé àwọn èèyàn jẹ́ jù ẹ jáwọ́ hmm. ẹ jáwọ́ very soon Jésù gan máa dé tí ò bá dẹ̀ tètè dé gan oní ọjọ́ tó bá ti kú báyìí o ti mọ̀ pé tiẹ̀ pin nìyẹn ọjọ́ tí Jésù bá dé wọn á wú ẹ ní sọ̀kan á ju ẹ síbi tó belong sí gbogbo àwọn wòlíì èké yẹn wọn bá yàwó ní àwọn sùn káàkiri àsìkò ti tó ẹ jáwọ́. ọ̀dà ẹ nípa ti fèdèfọ̀ tẹ́ra mẹ́nuba yìí màá mú nǹkan kan jáde ńbẹ̀. ok. ìfèdèfọ̀ nínú bíbélì n tí a rí kà ńbẹ̀ ni wípé ó láwọn àsìkò kan táwọn ọmọlẹ́yìn Jésù tí wọ́n kóra jọ tí ẹ̀mí mímọ́ tó dẹ̀ bà lé wọn hmm. wọ́n ní oníkàkú sì bẹ̀rẹ̀ sí fèdè fọ̀ oríṣiríṣi èdè oríṣiríṣi èdè hmm. ntọ́dẹ̀ ń ṣe lásìkò yẹn tí wọ́n fi bẹ̀rẹ̀ sí fèdè fọ̀ ni pé oríṣiríṣi àwọn èèyàn wà láti tí wọ́n wá láti oríṣiríṣi ìlú láti oríṣiríṣi bíi ẹ̀yà èdè wọ́n nígbà tí wọ́n débẹ̀ wọ́n ń sọ èdè ní Eh, èdè eh, oníkálukú èdè tiwọn ìyẹn ni pé èdè àwọn ẹnìkan fún àpẹẹrẹ onírúurú èdè eh, onírúurú èdè bíi fún àpẹẹrẹ ń sìn. ìfèdèfọ̀ yàtọ̀ sí onírúurú ìfèdèfọ̀ onírúurú èdè tó yà yàtọ̀. pé ó dàbí kí wọ́n sọ pé haúsá ibo àwọn èdè oríṣiríṣi wọn kóra jọ pọ̀ síbì kan èèyàn ò dẹ̀ gbọ́ tẹ́lẹ̀. ẹ yẹ kí n ṣàlàyé ẹ̀mí wọn bà lé irú yẹn irú ìfèdèfọ̀ ìgbà yẹn àti tòní ṣé ìyàtọ̀ wà ńbẹ̀. ìfèdèfọ̀ ó wà ìtumọ̀ ìfèdèfọ̀ ó wà. ẹ ṣàlàyé. good ṣe rí ìfèdèfọ̀ onírúurú èrè míì pé kì í ṣe èdè tiẹ̀ nìkan ló lè lè la fi sí ẹnu ẹ̀. brother wa kan lọ preach bó ṣe sọ fún wa ń gbà yẹn lọ preach ní Germany bó ṣe land ní Germany báyìí kò mọ nǹkan tó máa sọ interpreter sá lọ. Hmm. bó ṣe bẹ̀rẹ̀ ìbí bó ṣe bẹ̀rẹ̀ sí ń speak in tongues bó ṣe ń fèdè fọ̀ báyìí kò mọ̀ pé òun ti bẹ̀rẹ̀ sí preach ní èdè wọn ìfèdè fọ̀ onírúurú èdè nìyẹn ó sì wà dìsìn kì í ṣe pé bóyá ìgbà yẹn nìkan ló parí sí. èdè téèyàn bá fọ̀ jáde yẹn tó sọ jáde yẹn àwọn míì á gbọ́. ọwọ́ mọ̀ ìgbà tọ́nà bá tẹ̀ fẹ́ lu ẹ̀gan ìwọ gan tó ń sọ ò lè mọ̀. ìyẹn ni pé àwọn míì á gbọ́ èdè yẹn. wọ́n máa mọ̀ ìwọ gan tó ń sọ ò mọ̀ gan tó ń sọ. Hmm. Hmm. ibi tí mò ń lọ gan nìyẹn. ó sì wà dìsìn. ó sì wà dìsìn. yes even gan pastor kan ní Equa church Equa church ò kì í ṣe Pentecostal church it's just a gospel church I was born in Equa church ó lọ sílùú àwọn tápà eré aláfíà jí pátìjí ní ọ̀nà Niger state ó ó lọ wàásù ń bẹ̀ kò dẹ̀ sẹ́ni tó máa interpret fún kan speaking tongues ní tẹ̀ pé hmm, pé pé gbàdúrà kí n máa lọ kò mọ̀ gbà tí two hours torí tó bá ti bẹ̀rẹ̀ sí speaking tongues ẹ tó yẹ pé ẹ̀mí ọlọ́run gidi ló bàlẹ́ ẹ o tiẹ̀ nímọ̀ two hours máa dàbí two minutes ni bá àwọn èèyàn gádà kò mọ̀ pé àwọn èèyàn gádà máìndì ẹ̀ ti wà in tune your intelligence is always is always attached you know what I mean it's already attached to the heavenly intelligence at that time mm. so gbogbo personality ẹ you are operating in the world of deity o ti wà nù spirit realm ìwọ gan o mọ̀ because Ọlọ́run gan tó fẹ́ lu ẹ ò fẹ́ kó o mọ̀ hmm. ó bẹ̀rẹ̀ sí fèdè fọ̀ kò mọ̀gbà tí ó kàn parí àwọn èèyàn wa wọn tó wá gbọ́ English wọ́n sọ fún pé ah pastor thank you so much why do you know our language now olóhùn ò mọ̀ olóhùn ò mọ̀ pé òun preach ọlọ́run fẹ́ lo at that time ní títóbi ọlọ́run ní ìfèdèfọ́ onírúurú èdè nìyẹn now ìfèdèfọ́ tó wá wà tó yẹ pé o lè má fèdèfọ́ tó yẹ pé ìwọ gan mọ̀ pé òun fèdèfọ́ ìyẹn náà pè ní pé òun fèdèfọ́ láti dára ẹ lára yá nínú ẹ̀mí nìyẹn láti bless ara ẹ nìyẹn ìfèdè fọ kẹta ni pé kó o máa fèdè fọ kó o dẹ̀ lè máa túmọ̀ nǹkan tó ń fèdè fọ àbí kó o máa fèdè fọ kí ẹlòmíín wà tó lè túmọ̀ nǹkan tó ń fèdè fọ gift yẹn ò kọ́mọ̀ mọ́ gift yẹn. ṣùgbọ́n sáré ìgbà yẹn ní àwọn ayé ìgbà ni. ó wà ó dẹ̀ wá ń sìn. tí ẹni tó bá fẹ́ mọ̀ dáadáa ń pa ẹ̀ lọ ka àwọn epistle Paul dáadáa lọ ka first corinthians chapter twelve lọ ka dáadáa kó ka first corinthians chapter fourteen ka dáadáa kó ka romans chapter eight those are the those are the books of the holy spirit àwọn ìwé ẹ̀mí mímọ́ nìyẹn. àwọn kan ní wọ́n tiẹ̀ ti ń fi fèdè fọ̀ wọ́n ti fi ń gbààyàn pé wọ́n fi ń gbá àwọn èèyàn. ẹ àwọn tó ẹ tó bá gbórílẹ̀ náà máa gbá orí ẹ̀ òun náà ni inú mi dùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn kẹ́ ọlọ́run máa bless yín sáà iléeṣẹ́ yín ò ní jóná so that ìgbékalẹ̀ ibi kọjá pé anyhow ẹ fi ń bless ẹ fi ń liberate àwọn èèyàn lágbára ọlọ́run náà máa liberate family yìí náà togosi ìbáṣe ọlọ́run náà àtẹ̀yìn náà tẹ gbé wa àwọn ọ̀dọ́ lot of people tó ń pè mí lẹ́ni all over the world I don't know them ṣé báwa náà gbéra wa pamọ́ ni kẹ́tọ́ wá pè wá pé ká wá sórí àwọn fẹ́fẹ́ a lot of people iṣẹ́ ìgbàlà lè ń ṣe kí pásítọ̀ máa pẹ̀lú àwa wọ̀nyí wípé ẹ̀ ṣe wí pásítọ̀ náà níyín báwo lẹ ṣe ń sọ báyìí hmm. ẹlòmíì ó ti sin wòlíì sin wòlíì débi pé ó ti di ẹrú wòlíì ẹlòmíì ibi tí wòlíì bá tiẹ̀ jẹ́ dé ó náwó nára tó bá níyàn nára ó sùn pẹ̀lú wòlíì ló ń jẹ́ bẹ́ẹ̀ hmm. ó ná owó tó ná ara fún wòlíì so ẹ ṣé gan sa mo mo mo tó pray fún yín káàkiri torí pé àwa là ń pray fáwọn èèyàn àwọn èèyàn lè má rántí <laughs> àti pray fún yín hmm. adára fún yín ọlọ́run atọ́jú yín atọ́jú àwọn ọmọ yín so bó ṣe rí nìyẹn wọ́n ti bà yé jìnnà jù jẹ́ jù let me tell you like sunday sin mo preach in church how to heal the sick. báwo la ṣe lè tọ́jú aláàrẹ̀. ẹ wo ọjọ́ kan wà tó yẹ pé ọ̀rẹ́ wa kan ló ń gbàdúrà jù nínú prayer team wa nígbà tí mo wà ní mountain òun ló ń màdúrà gbà jù akàndélé ẹjọ́ kan ni ó ní ọmọ òun sick ah ó ní broda Daniel bá mi gbàdúrà fún ọmọ yìí ó sick mo kàn gbọ́wọ́ lé ní under one minute ara ọmọ yẹn dẹ̀ lọlẹ̀. Hmm. nǹkan tó ṣẹlẹ̀ ní wípé ẹ̀bùn ni bó tiẹ̀ jẹ́ pé mi gan tí ọlọ́run fún ní ẹ̀bùn yẹn mi ì mọ̀ pé mo ní so ibì kan ló ti máa fara hàn hmm. bó ṣe rí nìyẹn so like number one tó bá fẹ́ heal sick wọ́n aláàárẹ̀ lára dá aláàárẹ̀ gan náà máa mọ bọ́n ṣe ń worship wọ́n gan tó wàá mọ bọ́n ṣe ń worship bọ́n ṣe ń jọ́sìn pẹ̀lú orin ìrẹ̀lẹ̀ pẹ̀lú ọlọ́run tó bá mọ bọ́n ṣe ń jọ́sìn pẹ̀lú orin òun náà máa ń pè ní àwọn olóyìnbó pè ní worship songs hmm. tó bá mọ bọ́n ṣe ń jọ́sìn pẹ̀lú orin ìrẹ̀lẹ̀ pẹ̀lú ọlọ́run ara ọ̀nà healing nìyẹn tẹ́ bá wo Matthew chapter eight wọ́n nígbà tó déwájú Jésù Kristi wọ́n ló worship and he worshipped him. Jésù wa ní kí ló ń fẹ́ ó lóun nílò ìwòsàn gba ìwòsàn. Hmm. ṣùgbọ́n gbogbo àwọn àwọn pásítọ̀ míì tó yẹ pé wọ́n máa jẹ́ lọ́sẹ̀ tó ń ṣiṣẹ́ ìyanu wọn mọ̀ pé báìbù náà kà báìbù tèmi àti ẹ̀yìn kà iná ni ṣùgbọ́n àwọn wá wò pé báwo ló ṣe ṣe jẹ́ kémi náà ṣe é mo rò pé gẹ̀ẹ́tì báyìí mm-hmm, jẹ́ kí èmi náà ṣe bẹ́ẹ̀ wọ́n nígbà tí jésù kristi débì kan wọ́n lórí gbogbo wọn bẹ̀ wípé wọ́n dàbí àgùntàn tí ò lólùṣọ́ àánú wá ṣe wọ́n hmm. ẹni tó bá máa ṣiṣẹ́ ìwòsàn máa jẹ́ aláàánú hmm. àánú máa máa ṣe ẹni inú àánú yẹn lọ́lọ́run ti máa gba ọwọ́ ẹ̀ ṣiṣẹ́ ìwòsàn. ṣùgbọ́n gbà tó o mọ báíbù tó o mọ kankan wàá lọ sògùn náà ń gbà tó rí pé àwọn tó lọ ń lò <laughs> àwọn tó lọ ń lò ìwọ náà fẹ́ ṣe bí titi wọn by force. Hmm. a lot of diverse of ways lọ́nà fi ń lòyàn láti ṣiṣẹ́ ìṣirò ìgbà mi ó ní nínú ìwé Jacobu Duke of James ó ní ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ara yín fúnra yín ẹ jẹ́wọ́ ara ó sọ pé kó o jẹ́wọ́ fún pásítọ̀ ara yín yẹn mí pé ẹni tó jẹ́ ọmọ Ọlọ́run bíi tìtì ẹ ó ní kó o wá repent kí ni túmọ̀ repent ní Yorùbá kó o wá yí padà ẹ jẹ́wọ́ ara yín fúnra yín kò wá kẹ́ wá ronú pìwàdà ó ní àdúrà olódodo yóò wo aláìsàn sàn ó hmm. lè wá brọ́dà kan tó jẹ́ olódodo nínú ṣọ́ọ̀ṣì ẹ kì í ṣe pé ẹni tó tún máa tó tún máa ba tiẹ̀ jẹ́ ó tún máa jẹ́ pé ẹni tí ẹni kọ́ pé ó ni lẹ́yìn tó gbẹ̀gùn dání hmm. so wáyé nìkan tó mọ̀ pé ó ṣe fẹ́mfẹ̀mfẹ́m nínú ṣọ́ọ̀ṣì dẹ̀ tó fara ó farabalẹ̀ sọ́dẹ̀ pé ọmọ ọlọ́run lélẹ́yìí jẹ́wọ́ fún kẹjọ gbàdúrà ara ọ̀nà tí ìwòsàn ó pọ̀ báyẹn ní ọ̀nà tá a lè fi rí ìwòsàn nínú bíbélì láti kọ́ ọ gbogbo àwọn tí mo gbàdúrà fún tí àìsàn kò láyé wọn bíbélì ni mo ti mi ò mi ò lágbára kankan inú bíbélì ló wà ẹ ọjọ ọjọ́ tí gbàdúrà tó kù jí dìde yẹn inú bíbélì náà láti kọ gbogbo ẹ̀ kò sí bá kò sí bìrìbìrì kankan bẹ́ẹ̀ ó dà lórí ìmúniláradá mo ti fi ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ẹnìkan níjọ́ kan tí mo béèrè lọ́wọ́ ẹni yẹn ìránṣẹ́ ọlọ́run náà lẹni yẹn pé ẹ wá ń bí ìyàwó ni ẹ̀yin kọ sí ní ṣíṣe ètò pé èèyàn mú lo àwọn nǹkan kan bí ewé ni egbò ni láti fi ṣe ìtọ́jú ẹni tí ó jẹ́ bí abí aláìsàn tàbí aláàárẹ̀ pé ìyàwó nìyẹn kọ sí wọn wọ́n sọ tiwọn gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run ìyàwó nìyẹn náà kọ sẹ́yìn náà. ká lo ewé ká lo egbò. Mm. nǹkan tá a mìíràn báyìí ká lo ewé ká lo egbò ni pé ewé bíi dóngóyárò egbò igi ìtàkùn igi náà ń pè ní egbò igi ṣùgbọ́n àwa Yorùbá ti wá tọ̀nà síbòmí olèwé lo egbò ó ń pọ̀fọ̀ sí ni tó bá ti pọ̀fọ̀ sí o ti ń kí èṣù síbẹ̀ Ọlọ́run ò sí níbẹ̀. Mm. Mm. Mm-hmm. Bàbá Adébóyè ní pé tóun bá sick ó lóun máa lo kìnìún náà kí ló ewé tíì lime and lemon ewé tíì àti ọsàn wẹ́wẹ́ ó ní ara wọn dẹ̀ máa wà ókè tó kò dìgbà tí tó bá mọ nǹkan tó bá mọ ewé tó lè lò tára ẹ̀ máa fi yá lò ó tó bá mọ egbògi tó lè lò lò ó ṣùgbọ́n tó bá ti pọ̀fọ̀ sí ó ti di tèṣù. ẹ jọ sà ṣé ẹ máa ń jẹ ewédú sà. àá dáadáa ẹ̀fọ́ ńkọ́. dada irú ewé ewé kọ́ ni. ṣé igi ṣé òkúta ni ẹ̀fọ́ ewé ni nàún. Hmm. ọlọ́run tó dá ẹ̀fọ́ òun náà ló dá igi dóngóyárò hmm. ẹ̀fọ́ bó ṣe ń ṣiṣẹ́ sára náà ni dóngóyárò náà ń ṣiṣẹ́ lára. Hmm. bí mo ṣe wà yìí sà tí n bá ti fi pé mo wíìkì díẹ̀ mo lọ mo lọ mo lọ gbé ewúro mu nìyẹn. I can stay for three hours preaching. màá dàbí ọmọ twenty years old ni tí bá ti mọ̀ pé ara mi weak mi ìwà òkè èmi mo ti mọ problem ara mi bóyá mo ti mu mineral àti nǹkan dúdùn púpọ̀ mo dẹ̀ ti ní principle yẹn pé tibi tire la dálé ayé hmm. tó o bá jẹ́ kóoru ò ní jadùn so mo máa bí mo ṣe wà mo ń gbo ewúro mu but kì í ṣe every time o tó bá lọ gbo ewúro mu kíní kan wà tó ń pè ní hypotension tára bá weak jù olúwa ẹ máa sùn lọ ẹ máa kú lọ ni. ṣùgbọ́n ìwọ ewúro tẹ̀ dá fáwọn tó bá ní hypertension ṣe rí pé mo ti mo ti wọnú egbò ewé àti egbò báyìí ṣùgbọ́n mi kí oríkè èṣù kankan sí i hmm. bó ṣe rí nìyẹn sà. tọ ẹ ṣeun mọ pé oníkàlùkù á máa mú tiẹ̀ torí àwọn ọ̀rọ̀ ọlọ́gbọ́n àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé yóò ṣàǹfààní fún ni téèyàn bá gbọ́ èèyàn á wò ó pé kòun ò kàn gbọ́dọ̀ dánù ẹ jẹ́ á mu màá fẹ́ kẹ́ fi ọ̀rọ̀ àmọ̀ràn síta lásìkò yìí ká tó máa ṣe lọ lórí ètò. ọ̀ká tiẹ̀ tó máa lọ náà mo fẹ́ ká túmọ̀ pé ọ̀nà tó wá ga jù hmm òun ni kéèyàn wá mọ ẹni tó ní ẹ̀bùn ìwòsàn. okay. torí ẹ̀bùn ni. ẹ̀bùn ìwòsàn. ẹ̀bùn ìwòsàn wà. báwo lè ń ṣe. nínú ìwé nínú ìwé first corinthians chapter twelve yẹn paul ń sọ ó ní there is there are gifts of healing plural ló fi sọ healings ẹ̀bùn yẹn nìkan náà ti fi plural sọ gift of working of miracles ó wà gift is a gift but gifts. Oh. of healings ìwòsàn ó ní àwọn ẹ̀bùn ìwòsàn nínú gbogbo nine gift tí Paul sọ ní First Corinthians yẹn so ẹ̀bùn wà fún o ọ̀tọ̀ ní gbogbo àwọn ìlànà tá à ń sọ yìí. àwọn ẹ̀bùn wà dé. yes ẹ wo ìgbà yẹn tí Pastor Chris Oyakilo máa ń gbà tó máa fi ń ṣe atmosphere of miracles àmọ́ wọn lọ́run ó ah, dẹ̀ ṣàánú èmi náà kó fún mi nírú ẹ̀bùn báyìí àṣẹ mi ìpọ̀npọ̀n náà ti fún mi. Hmm. torí pé bíbélì sọ pé tó bá máa ṣe tó bá máa jealous gbogbo nǹkan if convert good gift convert tó bá máa sojú kòkòrò nǹkan ọlọ́run gan fẹ́ ká sojú kòkòrò ẹ̀bùn hmm. yes àmọ́ wọn náà ṣé mo lè lo èmi náà báyìí ìgbà tí mo wà ní hospital tí mo ní accident inú tó ẹgbẹ́ thirty four people out of thirty four people thirty one died hmm. inú àwa mẹ́ta tó kù sísítà mi kan wà àwa méjì tó kù wọ́n gé ẹsẹ̀ nìkan sísítà mi yẹn last year ló ń eh, ló ń lọ sọ́dọ̀ ọlọ́run tiẹ̀ táìmù tí mo ń sọ yìí tó kí ní ìṣẹ̀lẹ̀ nineteen ninety five ni ó ti pẹ́ o. a ó ti pẹ́ bí a twenty nine years ago. good ṣé I believe wí pé mo wà ní hospital mi ò lè gbé ẹsẹ̀ mo dẹ̀ ń gbàdúrà àwọn èèyàn dẹ̀ ń rí healing ìgbà ni mo ti mọ̀ pé iṣẹ́ ọlọ́run máa ṣe dẹ́n ọlọ́run ti fún mi ní ẹ̀bùn healing hmm. èmi gan sick mo ń gbàdúrà àwọn èèyàn ń rí healing so mo ti mọ̀ pé mo ní ẹ̀bùn yẹn lára ìyẹn ni gift of healings ìyẹn ni gift of healings dẹ́wọ́n bá dẹ̀ sọ pé healings ẹlòmíì wà tí ọpọlọ ẹ ti kú ó sìkì ni ó sìkì nínú ọpọlọ so ó ní gift of healing for academic failure hmm. <laughs> ṣe àti báyìí mm-hmm. poverty àrùn ni hmm. barren àrùn ni barrenness àrùn ni hmm. bẹ́ẹ̀ ni mo ọlọ́run tẹ̀ fún mi ní oore ọ̀fẹ́ yẹn tó o bá mọ̀ wípé ìwọ tó ń gbọ́n báyìí anytime you can get to me through àwọn atọ́kùn. no ẹ ti máa pe nọ́mbà yín gan síta lórí. yes mm. tó bá ṣe pé tó ní barrenness yẹn ni mo rí oore ọ̀fẹ́ yẹn. bẹ́ẹ̀ ni i will pray for you you will receive your children ìwọ tó dẹ̀ lọ́mọ tó ń rí tó ń gbọ́ mi báyìí receive your twins hmm. in the name of Jesus. Hmm. Uh, so ẹ̀bùn tó nìyẹn ẹ̀bùn ìwòsàn tún nìyẹn ẹ̀bùn ìwòsàn tara bóyá ní àgọ́ ara problem kan wà ń bẹ̀ ẹ̀bùn ìwòsàn ni. Mm-hmm. bóyá ojú ni o bóyá ẹsẹ̀ ni o ọ̀tọ̀ tún wá ní ẹ̀bùn ìwòsàn bankruptcy and debt. Hmm, bẹ́ẹ̀ ni wàhálà níbi iṣẹ́ tàbí gbèsè ti pọ̀ jù ẹlòmíín wà àrùn tó ń dà sáyẹ̀ ni pé ó sà máa jẹ gbèsè. Hmm kò sí bó ṣe kò sí bí ìlú ṣe dáa tó àjẹgbèsè ìwòsàn tún wà fún àìkẹ́gbẹ́ backwardness and wretchedness ẹlòmíín ti wà ní London yẹn <laughs> ṣé èso tọ́ fún yín hmm. ó ń sá kiri ni ó ń sá kiri bẹ́ẹ̀ mo sọ fún yín ó ń sá kọ́lọ́pàá máa mú un kò níwèé kò ní kankan kí ni ni àìsàn backwardness náà dà sáyé ẹ̀ torí pé tó bá wà Nàìjíríà gan ó sàn fẹ́ni tó wà nàìjíríà gan jòun gan lọ. Hmm. wretchedness ìṣẹ́ àìsàn ni so kì í ṣe pé eh, orí fọ́ mi nìkan eh, hypertension dé nìkan hmm, hmm, àìsàn ló pọ̀ káàkiri bẹ́ẹ̀ sà ẹlòmíì àìsàn ni kárátà ìwà ẹ̀ ẹlòmíì ó lè rojọ́ ju anything lọ irú ànánsì tí mo sọ fún mi pé mo àyè ló yẹn mm. mo ní mi ò fẹ́ bá ẹnì kankan sọ̀rọ̀ lẹ́yìn àtọ̀sí pé ìyàwó mi lọ bí iṣẹ́ àtàwọn ọmọ mi báyìí báyìí báyìí báyìí mo tilẹ̀kùn ni mo pa fóònù mi ni. Hmm. lẹ́tà gbogbo àwọn tó mo ṣe wá rí fóònù àwọn tó pè mí wọ́n á flash wọn mo ẹni tí mo pray fún mo pray fún ṣùgbọ́n throughout yesterday I off my phone hmm. because I want to be in the presence of God I don't want to talk to anybody so talkativeness anger hmm. ìwà ìwà ìwà ẹ̀gan ẹlòmíì ìwà sí ìwà ẹ̀ sick ìbínú ẹ̀yẹn ó sick ẹjọ́ ẹlẹ́jọ́ rírò ó sick ṣe pé àwọn ìwé mi tí mo ní mo write mọ̀ ẹ́ I've written over three hundred and something mm, quotable quotes hmm. ìwé kan tí mo kà ẹnìkan ó ní kí n send five hundred sí omi ẹni ọ̀dẹ̀ tí ẹ̀ pè mọ́ láti London fifty things to know at fifty ó ní gbogbo àwọn tó rí ní London ní church àwọn lọ́nà àwọn nídìí ìwé yẹn fifty fifty things to know when you are at fifty at fifty years old of age there are fifty things you need to know hmm. ìwé yẹn ni mo write last fifty things to know at fifty ẹlòmíì anger ni problem ẹ hmm. ẹlòmíì ibẹ̀ ni mo sọ pé when you are not àwọn busy body, when you are not busy with your business you are a busybody iṣẹ́ tó ń ṣe tó bá tẹjú mọ́ hmm. ẹjọ́ rírò Paul gan sọ nínú Thessalonians ó ní múra sí rẹ̀ kó o ṣe mí rojọ́ kiri. tó hmm. gbogbo kan wọ̀nyí gbogbo àwọn wòlíì èké yẹn ò mọ̀ ọ́n. Hmm. mo sọ fún yín ni ìkan lára àwọn bọ́dà wa kìnnì kan ṣẹlẹ̀ wọ́n kó àwọn èèyàn lọ sí àjálẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń gé sorry a ti conclude wa bí ẹ má bínú àwọn èèyàn wa. ó dàbí ṣe ń ṣàlàyé wọ́n gbé wọn lọ sí àjálẹ̀ brọ́dà brọ́dà yẹn lè débi àjálẹ̀ ha hmm. next ta ló tún kàn sọ pé èmi kọ́ ni kú kàn èmi kọ́ ni kú kàn <laughs> èmi kọ́ ni kú kàn wo tó bá tún gbé dé wọn kàn tún gbé àdá yẹn ni hmm. pẹ́ẹ́ wọ́n tún tún gé orí yẹn brọ́dà wọn wò pé <laughs> ṣé tòun wá ní ikú wá kàn báyìí under the intoxication of the Holy Spirit. kíní kìí máa ń ṣe mí ìpanilọ́tí bí ó máa ń ṣe mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìpanilọ́tí ẹ̀mí mímọ́ ìpani bí ọtí ẹ̀mí mímọ́ òun lèmi máa ń pè school tèmi ni school of thought tèmi ni intoxication of the Holy Spirit. bó ṣe débẹ̀ báyìí wọ́n ní next ó dẹ̀ náwó sí bàbá yẹn bàbá yẹn rí ràbàtà orí ẹ̀rí kékeré báyìí ó ti mú ẹ̀jẹ̀ yó Hmm. òun náà náwó sí ojú ọ̀gá wọn ní next iná là iná là wọ́n ní ẹgbẹ́ ilé gómìn ẹgbẹ́ ilé gómìn kẹ́kẹ́ ó ní carry him with our best jeep to where he is going hmm. jeep wọn tó dáa jù ó jókòó sẹ́yìn ní ẹ bá mi ṣíyèsí ibi sí mi lára bá mi play gospel song ó sùn lọ ní tán fi gbé dẹ́kọ̀ hmm. ó tún gbowó lọ́wọ́ wọn we are going to eat the fruit of the Gentiles ó tún gbowó lọ́wọ́ wọn àwọn tó kù wọ́n ti next wọ́n ti gé orí wọn lọ. Hmm. so mo ń sọ fún ẹ bíbélì sọ wípé àwa kìrìsìtẹ́nì kò yẹ ká jẹ́ aláìsàn àwa ló yẹ kó jẹ́ healer òun ni jésù fi sọ fún ọ ní matthew chapter ten ó go and preach the gospel and mm -hmm. heal the sick kò sọ wípé you should be sick hmm. ó tún wá sọ débi pọn pé tó bá ṣe pé ẹ ti ẹ̀rìn paramọ́lẹ̀ kankan ó fẹ́ sáyín ni kò sí kankan tó lè ṣe yín so that means pé Christians are not supposed to be sick but to be healers torí pé o mara, when you don't know yourself the people that think they know you will configure who you think you are oh my God let's forget about it wọ́n tó ń gbọ́ mi káàkiri gbogbo ìní àìmọ̀ra ẹ̀ tó tí ò jẹ́ kó mọ̀ wípé agbára Ọlọ́run wà láyé ẹ gbogbo agbára burúkú àìmọ̀kan yẹn mo parẹ́ láyé ẹ oore ọ̀fẹ́ ìfàmì òróró yẹn olódùmarè téèyàn fi ń yege téèyàn fi ń bọ́kùnù làásìgbò ayé olúwa kó fún fún ẹ. gbogbo agbára burúkú agbára tó wà nídìí àìtẹ́gbẹ́ àìríjẹ àìrímu àìríṣe ẹlòmíì ti wà lamẹ́ríkà London for a very long time ebi ṣe ń pa á gbogbo agbára burúkú ìkókó máa parẹ́ láyé ẹ̀ wọ́n tó ń gbọ́ mi káàkiri gbogbo àgbáyé orí ọ̀fẹ́ téèyàn gbà àlùyọ téèyàn ní ìmọ̀ràn kan information téèyàn máa gbà téèyàn máa fi débi àṣẹ ó yá máa gbà á ó ní ṣìṣe ìyanu àṣẹlẹ̀ ó ní ṣìlẹ̀tẹ̀ ọmọ tó o bí kò ní kú iṣẹ́ tó dáwọ́ lé yẹn we give you geometric returns in the name of Jesus Christ you will prosper mighty things will happen in your life in the name of Jesus Christ ẹkún tó ń sun yẹn Jésù Kristi rí obìnrin àwòkọ́ náírà ní ọjọ́ náà hmm. nínú ìwé Lúùkù orí keje ó sọ pé don't cry again weep hmm. no more. Mm, má sunkún mọ́ ẹkún dópin láyé ẹ òṣè dópin láyé ẹ olúwa rẹ omijé ẹnu ìyanu àṣẹlẹ̀ ògùn abúyọ ìwọ tó ń wá iṣẹ́ kiri yẹn iṣẹ́ ló máa máa wá ẹ kiri torí Bible sọ pé signs and wonders will follow us ìdìbò náà ìdí náà say we are going to be the followers of science and wonders you are not you are not supposed to be the job seeker mm. job will be seeking for you Amen. job will be looking you, for Amen. you in the name of Jesus Christ Amen. it is done it is settled ní orúkọ Jésù ní a gbàdúrà. Amen tọ ẹ wá bá a dárúkọ yín lẹ́ẹ̀kan sí kẹsì fi nọ́mbà yín síta. èmi náà ni Daniel Adeniyi Ayọ̀lá apostu nọ́mbà mi remains plus two three four zero eight one one one zero eight three one one one four four five zero. ẹ tún pé. àbí ní Nàìjíríà zero eight zero three triple one double four five zero zero eight zero three one one one four four five zero nọ́mbà ẹyọ kan yẹn náà nìyẹn mo lè má gbé òun náà ni mo lè má gbé ó lè jẹ́ pé ọmọ mi tàbí pa mi ló máa gbé ngbà míì mẹ́sáàgì tí ẹ bá tí mi bá dẹ̀ gbé àbí tí ò bá on àbí tí ẹ bá rẹ́nì kankan gbé ẹ fún mi ní message i will get back to okay. you. ní whatsapp i will get back to you. tọ kò ní jù báyìí lọ fún ti dédé àsìkò yìí o olúwa tóbi lọba fásùgbà ló kọ mi ẹ já pàdé comment section kẹ́ẹ̀dẹ̀ tún share fídíò yẹn fáwọn ẹlòmíì lónìí D-Flash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better